tọ́ bá sì bí yàrá ìyá wọn dáa tọ́ mọ̀ kọ́ kún ẹ̀ làwọn kọ́ńtà ẹ̀ wọn ó délé bòkú ọmọ. àwa sì bẹ̀rẹ̀ láti wá fi gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ home and diaspora lọ́kàn balẹ̀ pé kò sẹ́ni tá bí ìyá ẹ̀ dá for yàrá ìyá wọn have been in this service for forty years wọn è bí ọmọ míì tó máa máa pe rẹ̀ ní nǹkan tọ́ bá sì bí yàrá ìyá wọn dáa tọ́ mọ̀ kọ́ kún ẹ̀ làwọn kọ́ńtà ẹ̀ wọn ó délé bòkú ọmọ ni so kò sí nǹkan tó jọ ìlú Ògbómọ̀ṣọ́ ó wà kúlankam ìlú àlà àwùjọ láàárọ̀ yìí a rí yín ní ààfin Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ọmọ yín kí lẹ lè sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ gan. a kà gbọ́ ẹ̀ka fẹ́fẹ́fẹ́ kan ni pé àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ láàfin and this is Ògbómọ̀ṣọ́ palace kì í ṣe ààfin ilé bàbá ẹnì kankan palace ìlú ààfin ọba ni làwa ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ nínú ìlú àwa sì bẹ̀rẹ̀ láti wá fi gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ home and diaspora lọ́kàn balẹ̀ pé kò sẹ́ni tábí ìyá ẹ̀dá for yàrá ìyá wọn have been in this service for forty years wọn èbí ọmọ míì tó máa máa pe rẹ̀ ní nǹkan tọ́ba sì bí yàrá ìyá wọn dáa tọ́ mọ̀ pọ́kùn ẹ̀ làwọn kọ́ńtà ẹ̀ wọn ó délé bó ku ọmọ ni so kò sí nǹkan tó jọ ìlú Ògbómọ̀ṣọ́ ó wà cool and calm ìlú àlàáfíà ni kò sí wàhálà nǹkan kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ àfi sọ ńlá wáyé láàfin ọba Gandhi ọba Òrùmọgẹgẹ the third Afọlábí Ọláoyè ọba àti alóyìn kábíyèsí o kò ní sí wàhálà Ògbómọ̀ṣọ́ nílé lóko àti nílé lóko àti lájò àti lẹ́yìn odi ẹ lọ fọkàn yín balẹ̀ ọba tá a ní tó tá àwa tó tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe àfún ọ lórí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ tá a bá fún ọ yẹn tá a bá ti sílò wọ́n ṣòfò nìyẹn kán lọ béèrè tàn tán bá béèrè tàn tán bá yìí alábẹ́dé wọn á bá nínú tàn àti bàbá mi àti ìyá mi wọn á béèrè tàn wọn wọn á gbọ́ ìtàn wọn so ayé mo dìde àti dìde lónìí lógun ọmọ sọ ẹ̀dá ní tán bá bí yàrá ìyá ẹ̀dá fọ̀ yàrá ìyá bàbá ẹni tán bá bí dáa kó tó kọjá yìí ẹ̀ tí ó bá ní sófò kò lè jẹ́ nìyẹn ìlú Ògbómọ̀ṣọ́ orúkọ àtọ́lé àtọ́lórí ibú àtọ́dáná àtàláyé ayé yìí ti bàjẹ́ ti sòfò kẹ̀jẹ́ kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀ lọ́ọ́ fira yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mẹ̀mẹ̀rẹ̀ kan ò ní mí yín ìjà kan ò ní ṣẹlẹ̀ ogun kan ò ní tógun bá dìde àwa gẹ́gẹ́ lógún èmi lẹ̀rù tó máa ń báyàn. kọ́mándà ah, sà inú àlàyé yín lẹ́ẹ̀kan eh. ẹ sọ pé ní àwọn àyè kan pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ẹni wọ́n pè yín. he is the one that call me pé kí ni mò ń wò tó gbọmọ sọ ṣe rí bẹ́ẹ̀ yẹn. Hmm. mo dẹ̀ ní lóògùn ọ̀fẹ́ kò rí bẹ́ẹ̀ o alógbómọ̀ṣọ́ ògbọ́dọ̀ dàrú àgbọ́gbọ́n kẹ́tí mọ̀ sọ fún ẹni so ààrẹ ń ṣe ipa tó pọ̀ lórí ìlú ẹ̀kọ́lọ́pọ̀ èèyàn kí mọ̀ so lórí ètàn ṣe yìí tán sọ fún wa pé ìlú yẹn ògbọ́dọ̀ dàrú náà ládìde yìí ọ̀dà rẹ̀ la tẹ̀lé so pé ibi ọba bá aláyé bá ti wà wọn èrí bẹ́ẹ̀ fín ogun èrí ẹja bẹ̀ lẹ́yìn Ògbómọ̀ṣọ́ géètì Yorùbá là ní lẹ́yìn kan bá kọjá yẹ ilé ọ̀gá jùlọ ni o hmm. Ògúnlákà yí ọgbọ́n ilẹ̀ ilé ọgbọ́n kíni jẹ́ táwọn fúlà àwọn tàgbà lálejò náà máa sọ ọ̀rọ̀ tẹ́ ń jẹ́ kó yé wa ni pé ààrẹ ọ̀nà kakanfò tí ilẹ̀ yorùbá ibà Gani Adams. Abiodun Ige Adams. àwọn náà wọ́n rí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa ní wọ́n dẹ̀ ní gbọ́sọ̀ lọ́gbọ́sọ̀ tẹ́wọn lọ́rùn bọ́sẹ̀ rí ọgbọ́ ìdáhùn rí pẹ̀lú gbọ́sọ̀ yóò tẹ́wọn lọ́rùn kádìdé sí. so nípa tàlàfíà. àlàáfíà tíjọba báyìí téèyàn bá kọjá yẹ tó bá lówó ilé bàbá ẹ̀ lówó sí mọ́tẹ́lẹ́ bàbá rẹ̀ wá tọrọ owó rí ni àbáyé làárá ẹ fẹ́ bàjẹ́ ni kò ní dáa fún kò ní yẹ́yẹ́ àwọn tó ní. ẹnikẹ́ni kíkà ni kó lọ sọ̀rọ̀ ẹ̀ gidi gan ni kó lọ sọ̀rọ̀ ẹ̀ gidi gan tírù mi máa ń jalè wọ́n lè dárù mi mú ni àwa ń dáàbò bòlú ẹ̀ tó ń pera yín nìkan. tọ́ba làṣẹ tọ́ba làṣẹ everybody. so ní kúkúrú ìmọ̀ràn fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. ẹ fọkàn balẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà máa wà láàfíà ẹ jẹ́ ká láàfíà jọba ẹ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ ó túbà kó tù sẹ́ẹ́ ìgbà ọba yìí ìgbà àlàáfíà la fẹ́ àmọ́ tá a bá bẹ̀ yín tá a bá gbé wàhálà wá ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ wá five hundred lẹ́ẹ̀ máa bá lọ́wọ́ mi ìdí ni pé èmi yan wàhálà láàyò ni nínú àwọn tí ò ní wọ̀jọ́bọ̀ ọ̀run lèmi wà o èmi ò ní lọ́jọ́bọ̀ ọ̀run iná lèmi ó inú iná lèmi ń lọ so lẹ́ẹ̀kan sí ẹ bá dárúkọ yín fáwọn ará ilé. orúkọ mi ni Babátúndé Alábẹ̀dé òòṣà. Oh, ẹ ṣe púpọ̀ thank you so much. ìlú Ògbómọ̀ṣọ́ wà lálàáfíà o ẹ̀dá tó bá lọ́wọ́ kó ọ̀hún máa kó Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìfúnpọ̀ àbọ̀wọ̀n kó Ghandi ní ìfúnpọ̀ yóò ṣòfò ẹ̀mí tọmọtọmọ. ẹ jẹ́ kí ojú tán kú tẹ̀lé online. Thank you.